johanu orí kọkànlá ọkùnrin kan tí ń jẹ́ lásàrù ń ṣàìsàn ní bẹ́tánì ni ó ń gbé ní ìlú kan náà pẹ̀lú maria àti màtá arábìnrin rẹ̀ maria yìí ni obìnrin tí ó tú òróró olóòórùn dídùn sára olúwa ní ọjọ́ kan tí ó fi irun orí rẹ̀ nu ẹsẹ̀ jésù lásàrù tí ó ń ṣàìsàn jẹ́ arákùnrin maria yìí àwọn arábìnrin méjèèjì yìí ránṣẹ́ lọ sọ́dọ̀ Jésù pé. Olúwa ẹni tí o fẹ́ràn ń ṣàìsàn. nígbà tí Jésù gbọ́ ó ní. àìsàn yìí kì í ṣe ti ikú fún ògo Ọlọ́run ni kí a lè ṣe ọmọ Ọlọ́run lógo nípa rẹ̀ ni. Jésù fẹ́ràn Màtá àti arábìnrin rẹ̀ àti Lásárù nígbà tí Jésù gbọ́ pé Lásárù ń ṣàìsàn kò kúrò ní ibi tí ó wà fún ọjọ́ méjì lẹ́yìn náà ni ó ṣẹ̀ṣẹ̀ wá wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé. ẹ jẹ́ kí a tún padà lọ sí Jùdíà. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. olùkọ́ni láìpẹ́ yìí ni àwọn Júù ń fẹ́ sọ ọ́ ní òkúta ó tún fẹ́ lọ síbẹ̀. Jésù ní. ṣebí wákàtí méjìlá ni ó wà nínú ọjọ́ kan bí ẹnikẹ́ni bá ń rìn ní ọ̀sán kò ní í kọsẹ̀ nítorí ó ń fi ìmọ́lẹ̀ ayé yìí ríran ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá ń rìn lálẹ́ ní kọsẹ̀ nítorí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. lẹ́yìn tí ó ti sọ báyìí tán ó sọ fún wọn pé. lásàrò ọ̀rẹ́ wa ti sùn mo ń lọ jí i. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. olúwa bí ó bá sùn yóò tún jí. ohun tí jésù ń sọ̀rọ̀ bá ní ikú lásàrò ṣùgbọ́n wọ́n rò pé nípa oorun sísùn ni ó ń sọ. So nígbà náà ni jésù wá wí fún wọn pàtó pé. lásàrù ti kú ó dùn mọ́ mi nítorí yín pé n kò sí níbẹ̀ kí ẹ lè gbàgbọ́ ẹ jẹ́ kí a lọ sọ́dọ̀ rẹ̀. nígbà náà ni tọ́másì tí wọ́n ń pè ní dídímù tí ìtumọ̀ rẹ̀ jẹ́ ìbejì sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ pé. ẹ jẹ́ kí a lọ kí àwa náà lè bá a kú. nígbà tí jésù dé ó rí i pé ó ti tó ọjọ́ mẹ́rin tí òkú náà ti wà nínú ibojì bẹ́tánì kò jìnnà sí jerusalem kò ju ibùsọ̀ méjì lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn júù ni wọ́n wá láti jerusalem sọ́dọ̀ mata àti Maria láti tù wọ́n nínú nítorí ikú arákùnrin wọn nígbà tí màtá gbọ́ pé jésù ń bọ̀ ó jáde lọ pàdé rẹ̀ ṣùgbọ́n màríà jókòó nínú ilé màtá sọ fún jésù pé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 olùkọ́ni ti dé ó ń pè ọ́. bí Màríà ti gbọ́ ó dìde kíá ó bá lọ sọ́dọ̀ Jésù Jésù kò tí ì wọ ìlú ó wà ní ibi tí Màtá ti pàdé rẹ̀ nígbà tí àwọn Júù tí ó wà nínú ilé pẹ̀lú Màríà tí wọ́n ń tù ú nínú rí i pé ó sáré dìde ó jáde àwọn náà tẹ̀lé e wọ́n ṣe bí ó ń lọ sí ibojì láti lọ sunkún ni nígbà tí Màríà dé ibi tí Jésù wà bí ó ti rí i ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. Olúwa ìbá jẹ́ pé o wà níhìn arákùnrin mi kìbá ti kú. nígbà tí Jésù rí tí ó ń sunkún tí àwọn Júù tí ó bá a jáde tún ń sunkún orí rẹ̀ wú ọkàn rẹ̀ wá bàjẹ́ ó bi wọ́n pé. níbo ni ẹ tẹ́ ẹ sí. wọ́n sọ fún un pé olúwa wá wò ó. ni jésù bá bú sẹ́kún nígbà náà ni àwọn júù sọ pé. ẹ ò rí bí ó ti fẹ́ràn rẹ̀ àwọn kan nínú wọn ń sọ pé. ọkùnrin yìí tí ó la ojú afọ́jú ǹjẹ́ kò lè ṣe é kí ọkùnrin yìí má fi kú. orí jésù tún wú ó bá lọ síbi ibojì nínú ihò òkúta ni ibojì náà wà òkúta sì wà ní ẹnu ọ̀nà rẹ̀ jésù wí fún wọn pé. ẹ gbé òkúta náà kúrò. màtá arábìnrin ẹni tí ó kú sọ fún un pé. olúwa ó ti ń rùn nítorí ó ti di òkú ọjọ́ mẹ́rin. jésù wí fún un pé. ṣé bí mo ti sọ fún ọ pé bí o bá gbàgbọ́ ìwọ yóò rí ògo ọlọ́run. wọ́n bá gbé òkúta náà kúrò jésù gbé ojú sókè ó ní. bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí ò ń gbọ́ tèmi mo mọ̀ pé nígbà gbogbo ni ò ń gbọ́ tèmi ṣùgbọ́n nítorí ti àwọn ènìyàn tí ó dúró yíká ni mo ṣe sọ èyí kí wọ́n lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi níṣẹ́. nígbà tí ó ti sọ báyìí tán ó kígbe sókè pé. lásàrù jáde wá. ẹni tí ó ti kú náà bá jáde pẹ̀lú aṣọ òkú tí wọ́n fi wé e lọ́wọ́ àti lẹ́sẹ̀ àti ọ̀já tí wọ́n fi dì í lójú jésù wí fún wọn pé. ẹ tú aṣọ kúrò lára rẹ̀ kí ẹ jẹ́ kí ó máa lọ. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn júù tí ó wá sọ́dọ̀ màríà gba jésù gbọ́ nígbà tí wọ́n rí ohun tí ó ṣe ṣùgbọ́n àwọn kan nínú wọn lọ sọ́dọ̀ àwọn farisí wọ́n lọ sọ ohun gbogbo tí jésù ṣe àwọn olórí àlùfáà àti àwọn farisí bá pe ìgbìmọ̀ wọ́n ní. kí ni a ó ṣe o torí ọkùnrin yìí ń ṣe iṣẹ́ ìyanu púpọ̀. bí a bá fi sílẹ̀ báyìí gbogbo ènìyàn ni yóò gbà á gbọ́ àwọn ará róòmù yóò bá wá wọn yóò wó tẹ́ḿpìlì yìí bẹ́ẹ̀ ni wọn yóò pa orílẹ̀-èdè wa run. nígbà náà ni ọ̀kan nínú wọn káyáfà tí ó jẹ́ olórí àlùfáà ní ọdún náà sọ fún wọn pé. ẹ kò mọ nǹkan kan ẹ kò rí i pé ó sàn kí ẹnìkan kú fún àwọn ènìyàn ju pé kí gbogbo orílẹ̀-èdè ṣègbè kì í ṣe àròsọ ti ara rẹ̀ ni ó fi sọ gbólóhùn yìí ṣùgbọ́n nítorí ó jẹ́ olórí àlùfáà ní ọdún náà ó sọ àsọtẹ́lẹ̀ ni pé Jésù yóò kú fún orílẹ̀-èdè wọn kì í wá ṣe fún orílẹ̀-èdè wọn nìkan ṣùgbọ́n kí àwọn ọmọ Ọlọ́run tí ó fọ́nká lè papọ̀ di ọ̀kan láti ọjọ́ náà ni wọ́n ti ń gbèrò ọ̀nà tí wọn yóò fi pa Jésù nítorí náà Jésù kò rìn ní gbangba mọ́ láàrin àwọn Júù ṣùgbọ́n ó kúrò níbẹ̀ ó lọ sí ìlú kan lẹ́bàá aṣálẹ̀ tí ó ń jẹ́ efuraimu níbẹ̀ ni ó ń gbé pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tí ó fẹ́rẹ̀ tó àkókò àjọ̀dún ìrékọjá ti àwọn júù ọ̀pọ̀ ènìyàn gòkè lọ sí jerusalemu láti ìgbèríko kí ó tó tó àkókò àjọ̀dún kí wọ́n lè ṣe ìwẹ̀mọ́ fún àjọ̀dún náà wọ́n bẹ̀rẹ̀ sí wá jésù wọ́n ń bá ara wọn sọ̀rọ̀ bí wọ́n ti dúró nínú tẹ́ḿpìlì pé. kí ni ẹ rò ǹjẹ́ ó jẹ́ wá sí àjọ̀dún yìí. àwọn olórí àlùfáà àti àwọn farisí ti pàṣẹ pé ẹnikẹ́ni tí ó bá mọ ibi tí jésù wà kí ó wá sọ kí wọ́n lè mú un.